ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ kálẹ́ mi gbogbo tẹ bá ti ń wò wá orúkọ tèmi náà ni òjíṣẹ́ mo tuntun délé ní ohun tí a mú mi rí hmm, ohun tí a mú mi rí náà ni wípé kí n tó lè bọ́ síta pé mo fẹ́ wá máa jíṣẹ́ tán lọ rán mi ó tèkì mí ní a lot of time a lot of years kí n tó lè bọ́ síta but ó ti wá di pé I have to do it

kí ọlọ́run má bàa fi ya ẹ̀jẹ̀ mi so ohun tí amúmúrí mo ṣe sọ síwájú òun náà ni pé mo rí pa wà nínú ọkọ̀ nínú bus bí àwọn eighteen passenger yẹn àwa yorùbá là nú ẹ̀ bá a ṣàṣe pọ̀ nínú ọkọ̀ yẹn ẹ ò fúlàní ló wá ń drive bó ṣe wá ń drive wa lọ aṣáà ní òde já wálẹ̀ kí la ṣe kó wa sílẹ̀ kí ló ṣẹlẹ̀ so kò ṣáà kó wálẹ̀ aṣáà wà ní mọ́tò yẹn kò stop bó ṣáà ń drive lọ sorry guys ọmọ mi ló ń ló ń yọjú lẹ́yìn kò ṣáà stop ó ṣáà drive lọ bó ṣe débì kan nìyẹn bó ṣe stop nìyẹn báwọn fúlàní ẹgbẹ́ ẹ̀ ṣe pé nìyẹn wípé kó máa bọ̀ kó máa bọ̀ wípé kó fi àwọn ẹni yẹn lẹ̀ wípé kó sílẹ̀ kó mọ́tò yẹn kó fi wọ́n lẹ̀ pé kó jẹ́ kó máa lọ wípé kó máa bọ̀ kó máa bọ̀ kó máa bọ̀ wípé nǹkan kan ti ṣẹlẹ̀ so bó ṣe bọ́lẹ̀ nìyẹn bó ṣe lọ receive call yẹn nìyẹn bó ṣe bọ́lẹ̀ nìyẹn bí gbogbo àwa táwa bẹ́ẹ̀ tó jẹ́ pé àwa Yorùbá táwa nínú mọ́tò yẹn gbogbo wa ṣe bọ́lẹ̀ nìyẹn gbogbo wa ṣe bọ́lẹ̀ ṣé wọ́n ń sá lọ wọ́n ṣe wọ́n ń sá lọ wọ́n ní wọ́n lọ kí ni ìtumọ̀ aláì nígbà tí mo jí ọlọ́wọ́n ní òun fẹ́ fi ogun àtẹ̀yìn jà lòun fẹ́ fi ja àwọn Fúlàní yẹn bí mo ṣe lálàá yẹn nìyẹn bí mo ṣe gbọ́ ohùn yẹn náà because tí n bá ń lálàá ì máa jó má ti jí máa meditate máa ní yọrọ ah, aláwo líle kí nìkan tó ṣẹlẹ̀ báwo ló ṣe ń lọ because tí máa lára mo ṣe wáyé ìmá tètè rí ìmá ti lè jí tí mo ti rántí àlá yẹn ìmá tètè rí ìtumọ̀ sí ní kíákíá tọ́lọ̀ fún mi ní ẹ̀bùn yẹn so mo wá ní wọn náà kí ló ń ṣẹlẹ̀ ọlọ́run wá ní òun fẹ́ẹ́ fi ogun àtẹ̀yìnjà fi ja àwọn fúlàní yẹn mo ṣàṣù wá lára ẹ̀ ni mo wá sọ fún dáadé mo wá sọ fọ́kọ mi pé alábàáyé ah, mo láyé pé ọlọ́run fẹ́ẹ́ fi ogun àtẹ̀yìnjà ja àwọn fúlàní yìí hàn lágbára ọlọ́run bó dẹ̀ ṣe máa rí náà nìyẹn ogun àtẹ̀yìnjà òun ni ọlọ́run máa fi jà wọ́n ẹ̀yà ọmọ yorùbá ẹ ká fọkàn balẹ̀ ọmọ aládé ni wá ọmọ ọlọ́lá ni wá in ọmọ olówó ni wá tó jẹ́ pé tó bá yá gbogbo àwọn orílẹ̀-èdè báyà máa máa tẹríba fún wa ni ẹ gbà bẹ́ẹ̀ so ẹ ṣe ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe. ní ìgbà mìíràn tá a tún máa mú ohun tí ọlọ́run bá tún mú wa rí tá a tún máa mú wa ní ìdá tí máa rojọ́ lọ títí àníd àti rojọ́ lọ títí just ṣókí tọ́nà bá ti fi hàn wá ṣókí náà ni àfi àsọ àbọ̀sìtà àkúrò ń bẹ̀ because kò ń ṣe i want to lie for you guys eh? kò ń ṣe nǹkan tó ń wù mí láti bọ́ síta kí wọ́n máa sọ nǹkan tọ́nà rí no because i'm okay with i am mo wà okay but when God tell me i should go i should mo lálà kan guys ọlọ́run náà ti máa sọ fún mi lójú ọlọ́yẹ pé òun ò rán mi sí dádì ẹ̀ grandpa tọ̀dọ̀ bàbá tó bí mi ó ní òun rán mi sí bàbá mi òun rán mi sọ́kọ mi òun rán mi sí gbogbo ayé kí n lọ máa jíṣẹ́ òun ni so it take me a lot a years kí n tó lè bọ́ síta kí n tó lè wá máa sọ nǹkan tí ọlọ́run rán mi. it's not easy to come on live and be saying what God send you thank you very much see you next time bye. òjíṣẹ́.